ọmọ ìyá mi láńlọ́ọ̀dù ó lè padà di tẹ́nàntì o ṣáàmù láńlọ́ọ̀dù yín ó lè padà di tẹ́nàntì o you fit build house make I later buy am happy music na we dey top o ẹ ṣáàmù kìstánẹ̀ ló ń bá mi fà báyìí <laughs> ẹ̀rẹ̀ máa sọ fún kìstánẹ̀ pé mo work o ó <laughs> ní brain báyìí pé ó ní brain wà mọ̀ pàwọ́ là ń rìn àwa ni láńlọ́ọ̀dù yín báyìí ìjà rí láńlọ́ọ̀dù tó padà di tẹ́nàǹtì <laughs> ò ní jẹ́ ká <laughs> kí láńlọ́ọ̀dù wá padà di tẹ́nàǹtì o àwọn yìí lọ ń tọ́pù ṣáàtì ń gbà yẹn àwa là ń tọ́pù ń sìn any song would drop go to number one one to three kò jábọ́ rí Tony Montana èmi àti Kiss Daniel làjọ <laughs> ń jà sí o Kiss Daniel ẹjọ ẹjọ tó lọhùn ta ni láńlọ́ọ̀dù nínú èmi àti Kiss Daniel apple music láńlọ́ọ̀dù ṣé na Portable work is Daniel because ó ń dọ́wọ́ ọmọ ìyá mi láńlọ́ọ̀dù ó lè